tẹ̀rí tọ̀yàyà làgbàrá máa ń pàdé odò ẹ̀rín iná mo tún gbé wọnú lẹ́yìn lónìí ṣé rí gbogbo ilé tí mo wọ̀ lónìí ìbànújẹ́ kéré ó tóbi kò ní wọnú lẹ́yìn ẹ ti mọ̀ pé ni Àtàbàtúbú abẹ́rẹ́ orin tí kì í bá wọn lọ sóde ìbànújẹ́ àwa ní báyìí bá ni lẹ́nu nígbà ṣe gbogbo yín tẹ̀ ń wò mí ẹ̀ ní ṣòwò àwùlójú Olódùmarè o àwọn yẹn gbàgbọ́ pé mọ̀mọ́ ní ìsìn kí mọ̀mọ́ pé bàbá ní ọwọ́ bíi tá a bá dé yìí wọn Ọláyínká Báàsì orúkọ mi lẹ́ẹ̀kan sí fún ẹ̀yin tẹ́ ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ ètò yìí yálà fúngbà àkọ́kọ́ Àtàbàtúbú abẹ́rẹ́ orin ṣe rí mọ̀mọ́ mi funfun lẹ́lẹ́ tí wọ́n jó wọlé lẹ́ǹkan yẹn ah oríkì tí mo fẹ́ kí wọn pọ̀ gan-an àmọ́ màá kàn yọ ìkan àbí méjì tí wọ́n bá ní èèyàn parakọ̀ yóò ń ṣòwò tọ́lọ́ bá mi kàn tọ́kàn mọ̀ọ́mọ̀ gbà fún ẹ mọ̀ wò pé kí ni ó ń ṣòwò gan wá wá sórí ètò Àtàbàtúbú ibi tí mò ń mú yín lọ wọn ọlọ́run aláyè gbọ́ olórin ni ah! àwọn ilé nǹkan ya ti lórí <laughs> ọlọ́run kan jogún ẹ̀bùn fún wọn bó ṣe wá rin ìrìn àjò wọn láti ìdí òwò ṣíṣe tán fún wa di olórin lọ́sàn gangan èyí tí mo fẹ́ mú lórí ètò gangan lónìí rẹ̀ ẹ gbà mí láàyè kí n pe orúkọ wọn bí ọlọ́run ti fi fún mi àti gẹ́gẹ́ bí ìwádìí tèmi fúnra mi ṣe ìlú àbújá mo ti gbé wọn wá o àmọ́ wọ́n á jẹ́ ọmọ àkúrẹ́ olóyè mẹ́kùn ẹ̀yìn tó yẹ pé wọ́n fi dàálẹ̀ fogun ẹnu pa ni wọ́n tẹ̀ nípa àwọn fogun ẹnu pa yẹn wọ́n ní ìsìn wọ́n fi ọ̀rọ̀ ẹnu sọ yọ̀dọ́ lọ́la ni ṣùgbọ́n àwọn àbáyá máa sọ mí di mílíọ̀nìyàn tó kò ń bí lónìí. <laughs> abilékọ dúpẹ́ awẹ́ hmm, jp àwọn ilé ètùtù lọ Jerusalem ọ̀tún ti dé àwọn mo gbà lálejò ohun yẹn dà ẹ ń kó gbọ́ pé ohun orin yẹn gangan mo fẹ́ mọ̀ báyìí. màá yin olúwa olóríkì ẹgbàá gbèjè. dẹ̀dẹ̀ bí òjò máa yin olúwa orí mi ara mi máa yin olúwa máa yin olúwa ògbógun ayé mi mi tí ogun fẹ́ hmm, hmm. paríparí ọlá ọkọ mi o jagunmọ́lú olódùmarè. yàgbó yàájù ọkùnrin ogun olóríkì ẹgbà gbègbè àtúndẹ̀dẹ̀ bí òjò àrógbò mm. ọjọ́ olóòtú ṣé kí n máa tẹ̀síwájú. ẹ máa múlẹ̀ múlẹ̀ ń dùn mọ́ ń dùn mọ́. Ah. máa yin Olúwa. ẹ bá ń dalé ń torí tí n bá ní tú yín lẹ̀ ẹ gbàgbé pé ó ṣòwò yín lẹ́gbẹ̀ẹ́ kan ẹ fẹ́ wọ ilé orin òǹtọ́ bó ti pé torí orin mo ṣe gba yín wá bí ẹja mu láti bí dúpẹ́ awẹ́ jp olórin ni yín tí orúkọ tàgé ti ń jẹ́ béúlà. bẹ́ẹ̀ni. ṣé ìyàtọ̀ wà láàrin dúpẹ́ awẹ́ àti béúlà àbẹ́yàn kan ní méjèèjì ẹja ti bẹ̀ mọ́. Hmm. olóòtú ọ̀rọ̀ ńlá lẹ bèèrè mi béúlà àti dúpẹ́ awẹ́ ìyàtọ̀ orílẹ̀ ìsínbẹ̀ lọ títí èmi náà ni mò ń jẹ́ dúpẹ́ awẹ́ èké mo fẹ́ràn láti máa yan ọlọ́run ṣùgbọ́n béúlà yẹn ìmájẹ̀mú tí ọlọ́run bá ministry mi dá tó bá ministry dá òun ni bíólà yẹn ó wà nínú àṣàyà sixty two verse four. pé pé àwọn olúwa sọ pé òun fi orúkọ tuntun pè mí orúkọ tuntun ẹ̀jẹ̀ ní bíólà. ó tiẹ̀ dá <laughs> ibi tá a bá dé yìí náà dá kí èèyàn gbéyàn wá láti yànyàn àbújá kéńtàn wá dé orí ètò bàbá ètò tó wá fẹ́ pé ń tọ́ da yóò mọ̀ pè mọ́ra ẹ̀ ẹ kí ni orúkọ tí wọn máa fi wá pè mí ẹ ní sọ pé olúwa sọ pé yóò fi òun ò fi orúkọ tuntun pè wá ó wá ti dẹ̀yìn nìkan ní ìsìn ah ah mo bá yín bò mo bá yín bò <laughs> wọn wò ẹ tú ọ̀rọ̀ sọ lẹ́rọ̀ ẹ tú sọ lẹ́rọ̀ wípé yóò fi orúkọ yóò fi orúkọ tuntun pè wá ẹ nọwọ́ mi débi dáadáa a fi orúkọ tuntun pè wá ah. àtẹ̀mí àti ẹ̀yin olólùfẹ́ mi dípẹ́ awẹ́ tẹ̀ ń wò mí orúkọ tuntun ló máa fi pè yín lórúkọ Jésù. ọlọmọjà àdáràn ah, ah, ṣé mo ṣe lọ́nù ni. àkókò ṣe lọ́nù ipa ò ní pín in láṣẹ Ọlọ́run ṣe eré eré làfi ń bára wa ṣe ẹrù làfi ń dábọ̀ ọmọ ojú Ọlọ́run gbọ́ ẹ wà pàjù. ògo ni fún Kristi. báwo lẹ ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ọmọ olúwo mọ gangan nìyí ní ìpínlẹ̀ wo mo sọ pé Àkúrẹ́ ẹlòmíràn kó bóyá Ọ̀ṣun làkúrẹ́ wà báyìí bóò la ṣe bí yín ṣe é kàwé rárá báwo ló ṣe bá orin dé ẹ bá ń gé pépèpé káwọn òun náà ní àjọ ni mí Ondo ìlú àpẹ mo ti lọ sí primary school and secondary school. àdárúkọ ilé ìwé tẹ ẹ lọ àwọn ọgá yín náà ń wò yín báyìí pé àrímú yangàn lọ́wọ́ eléyìí. st francis okay. st francis mo lọ ní òkè páàdì ní ìlú àkúrẹ́. Hmm. ẹ tún tẹ̀síwájú àbí ibẹ̀ ló mọ̀. then after tí mo lọ sí st francis ní òkè páàdì mo lọ sí united ní iléṣà garage ní ìlú àkúrẹ́. nílùú tèmi àní ìlú tèmi nílùú àkúrẹ́ mi ni so after that mo tún wá lọ sí college of education ìkẹrẹ. Hmm. nínú àwọn ìwádìí tí a wá ṣe. bẹ́ẹ̀ni ló ti. a mọ̀ pé oníṣòwò ni. bẹ́ẹ̀ni. tí í sì ṣe kì í ṣe oníṣòwò paraku ẹ sì sì ń ṣe báyìí. bẹ́ẹ̀ni. nínú ìwádìí tí mo ṣe gan-an bí ọjọ́ bíi mélòó kan sẹ́yìn ẹ sì rin àwọn ìrìn àjò kẹwọn bá à ń tẹ̀lé yín kiri <laughs> Ọlọ́run ṣe wa àmọ́ kí ni tó fà gan tó fi bá orin dé hmm. báwo gangan lẹ ṣe wọnú orin ẹ hmm. bẹ̀rẹ̀ pẹ̀lú orin pẹ̀lú ìwádìí táwa ṣe níta fẹ́ káyé mọ̀ gangan ni. Hmm. mi ò ṣe olórin ẹ̀mí tẹ́lẹ̀ mi ò ṣe kwaya rí two thousand and fourteen mo ní accident kan accident yẹn pọ̀ gan nílùú Àbújá ní Ìṣùbà trailer fail break mo ti fẹ́ wọ mọ́ṣúárì eh, mọ́ṣúárì gbagbalada tí ọlọ́run fi dá mi padà ṣùgbọ́n nínú ìrìnàjò yẹn mo bẹ̀ sí ní yin ọlọ́run mo yin ọlọ́run bí mo ṣe padà ó ya àwọn road safety lẹ́nu bí mo ṣe padà ní but two thousand and fifteen ni mo bẹ̀rẹ̀ sí ní yin ọlọ́run because incident yẹn ṣẹlẹ̀ ní two thousand and fourteen ọjọ́ tí mi lè gbàgbé láyé ni but two thousand and fifteen mo bẹ̀rẹ̀ sí ni ọlọ́run ọjọ́ yẹn náà ni yẹn náà ni mo ṣe ọlọ́run ẹ̀rù jẹ̀jẹ̀ òun mo fi ọba yẹn ní ọba mi ẹ̀rù jẹ̀jẹ̀ ọlọ́run ẹ̀rù jẹ̀jẹ̀ that was two thousand and fifteen. ẹ pèdè kan lẹ́ẹ̀kan pé nígbà tí ìjàmbá yìí ṣẹlẹ̀. ó kù ẹ wọ ló ti tí mi padà finally. ní ó láti jẹ́ pé ẹ ti rin àwọn ẹ ti rin àwọn ìrìn àjò kan lọ́hùn tó yàtọ̀ sí ti bí ah. ẹni tó ti dákẹ́ ń bí a gbàgbọ́ níran Yorùbá pé èèyàn ti wà ní hmm. eh, àwọn ayé míì ìjọ ní àwọn nǹkan kan tẹ́ ẹ rí tọ́lọ́run fi bá yín sọ̀rọ̀ tó fi wá dípò di orin. Eh, nǹkan tí mo rí ni pé mo rí màmá Bọ́lá Ààrẹ. Ah, fìlà yín jọ ti màmá <laughs> <laughs> fìlà yín jọ ti màmá lóòótọ́. ẹ ṣe gọ̀ọ̀sà mo rí màmá Bọ́lá Ààrẹ. mo wá rí i pé màmá wa ń kọrin orin kan ni màmá kọ tó jí mi màmá kọ pé ọlọ́run àgbáyé o you are mighty orin náà wá ń kọ tó ń hó tó ń hó tó ń kọ ṣáà ń sákiri níbi ìbẹ̀ mo ń sákiri mo ń sákiri mo ń sákiri bẹ́ẹ̀ pé mo struggle mo fẹ́ tají mo ti mi so kó tó di kan wá invite wá sí program kan ní kí ìrìnàjò yẹn tó bẹ̀ sí ní wáyé tí olúwa rán ìránṣẹ́ ọlọ́run bá kan sí mi pé olúwa ní kí n máa yin so bí ìrìnàjò yẹn ṣe wáyé ni and àtìgbà yẹn mo dẹ̀ ti yin ọlọ́run ògo fún kristi. ká pé eh, látàrí eh, ewu ìjàmbá tó ṣẹlẹ̀ ní ọdún twenty fifteen ní fourteen ni o twenty fourteen ló wá bí iṣẹ́ orin ní twenty fifteen lọ́lọ́run mm, ti pè yín ó kú dẹ̀kẹ́ o mọ́ṣúárì ẹ̀ẹ́dìrà gara yín lọ́lọ́run wá pè padà sáyé tó gbogbo ẹni tẹ́ ṣe ń darapọ̀ mọ́ ètò yìí fún ìgbà àkọ́kọ́ ètò bàbá ètò rẹ lórí Orísun tẹlifíṣàn pẹ̀lú èmi ọmọ yẹn Ọláyínká Babs Àtàbàtúbú abẹ́rẹ́ orí ẹni tí mo gbà lálejò abilékọ Dúpẹ́ Àwẹ́ JP Dúpẹ́ Àwẹ́ JP mo gbà lálejò ìrìn àjò wọn bí wọn ṣe wọlé orin wọn ṣe ẹgbẹ́ akọrin rí bẹ́ẹ̀ ni wọn ò ṣe wọn ò béèrè lẹ́yìn ẹnikẹ́ni rí ṣùgbọ́n látàrí ìrìn àjò tí wọ́n rìn tó mú ewu kékeré kan dání ní ọdún 2014 ni wọ́n fi di olórin àwọn ìrìn àjò tó wá pọ̀ nígbà tí wọ́n di olórin tán ó gbẹ̀ láàtú yẹ́bẹ́yẹ́bẹ́ lórí ètò yìí torí àmọ́ dúpẹ́ àwẹ̀ tá à ń dúpẹ́ àwẹ̀ gangan nílé orin ibo ni wọ́n dì mú gbogbo ẹ̀ lámọ̀ ẹ gbọ́dọ̀ wá dìde ẹ ẹ ẹ jọ ìyá ṣáìdá ẹ má dìde ah, ètò bàbá ètò ti tẹ̀síwájú dáa <laughs> rẹ ẹ má dìde à ń bọ̀ ẹyẹ lọ ṣètọ́jú màmá mi lákùrẹ́ kí ìjẹsà la tọ́jú ìyàn arákùrẹ́ tó bá tán àṣepadà ẹ wọ́n dìde.